tí ò bá síṣu kí là bá máa pè níyàn tí ò bá ságbàdo kí là bá máa pè lẹ́kọ̀ọ́ ẹ̀mí àbàtà ṣeré ní mọ́dò ṣàn nítorí náà má ṣe gbàgbé ibi tó ti ṣẹ̀ wá ẹ̀ka alẹ́ ìròyìn láwọlé sùn ló ń dé sétí ìgbọ̀yìn láti ikọ̀ akàròyìn tó ń ta akọ̀ròyìn Campus Radar èyí tó fi kalẹ̀ sílẹ̀ gangan fásitì lórí ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ ní ìlú Federal University of Agriculture Abẹ́òkúta Usman Akóredé Adélu òun lorúkọ tèmi ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó ìròyìn náà. Aláṣẹ Buhari ti pàǹtẹ̀tẹ̀ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olùdókòwò láti orílẹ̀-èdè Spain. Ilé-iṣẹ́ àjọ DHQ ti fohùn léde pé àwọn ọmọ ogun ilẹ̀ wa ti rọ́wọ́ tó um, alamí kan èyí tó ń ṣòfò fún àwọn agbésùmọ̀mí àwọn àgbẹ̀ ti ìpínlẹ̀ Nasarawa tó tó ẹgbẹ̀rún mẹ́rin ó lé lẹ́gbẹ̀ta ni wọ́n ti jẹ àǹfààní ìyanilówó láti filẹ̀ mú ìdàgbàsókè dé iṣẹ́ ọ̀gbìn olùgbaniwọlé fún àjọ TRCN ti wọlé gẹ́gẹ́ bí ààrẹ ti AFTAR lẹ́ka eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ lọ́kùnrin nílẹ̀ wa Dee Tigers ti àtẹ́lu bí ìjọba àpapọ̀ ti fòfin de eré bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ nílẹ̀ wa wàyí ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ aláṣẹ muhammadu buhari lọ́jọ́ ọjọ́bọ̀ thursday ní ìlú madrid ló ti pàǹtẹ̀tẹ̀ ìlànà ìdókòwò fún àwọn oníṣòwò láti orílẹ̀-èdè spain ìyẹn kí àjọṣepọ̀ ẹ̀dúnàdúrà bá tún lè mú yẹnyẹn sí i èyí ni ààrẹ muhammadu buhari sọ pé yóò mú kí àjọṣepọ̀ èyí tó ń bẹ láàrin orílẹ̀-èdè méjèèjì kó túbọ̀ gbọ́n pọ̀ sí i buhari ló ń sọ èyí di mímọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan láàrin orílẹ̀-èdè spain àti nàìjíríà èyí tí àjọ kan èyí tí a mọ̀ sí Spanish Chamber of Commerce and Federal Ministry of Industry Trade and Investment ti ṣe ìgbékalẹ̀ rẹ̀ ìyẹn níbi àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta èyí tí aláṣẹ ṣe sí orílẹ̀-èdè Spain gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí olùdámọ̀ràn pàtàkì sí aláṣẹ lórí ìròyìn àti ìpolongo Fẹ́mi Adésínà buwọ́lù òun ni aláṣẹ Buhari ti ṣe ìlérí àwọn nǹkan kan láti ṣe àwọn olùdókòwò náà ní ojú ọ̀yìn ó sì sọ wípé yóò fún wọn ní àǹfààní àti ààyè láti má san owó orí ìyẹn lórí ilé-iṣẹ́ wọn ìyẹn fún ọdún odindi ọdún mẹ́ta sí márùn-ún tóun ti àwọn nǹkan mìíràn ìyẹn láti lè fa ojú wọn mọ́ra olùṣirò owó àgbà ilé wa èyí tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé lásìkò yìí Ahmed Idris ní àjọ èyí tó ń gbógun ti ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù àti ìwà ọ̀daràn gbogbo tá a mọ̀ sí EFCC òun ni wọ́n ti yọ̀ǹda rẹ̀ lásìkò yìí lẹ́yìn ìgbà tí wọ́n tì mọ́lé pẹ̀lú ẹ̀sùn pé ó lọ́wọ́ nínú jìbìtì owó tó tó mẹ́rìnléláàádọ́sán bílíọ̀nù náírà Idris ni wọ́n yọ̀ǹda rẹ̀ kúrò ní àtìmọ́lé lálẹ́ ọjọ́ ọjọ́rú Wednesday ní ìlú Àbújá tó sì darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ nígbà tí ń kàròyìn agbẹnusọ fún àjọ EFCC Wilson Ojuwaren ló fi ìdí rẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn lóòrọ̀ ọjọ́ ọjọ́bọ̀ Thursday tí a ò bá gbà pé ìrísí ni wọ́n mú lọ́jọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2022 pẹ̀lú lílọ́wọ́ nínú jìbìtì owó tó tó bílíọ̀nù mẹ́rin ó lé lọ́gọ́rin náírà. ẹgbẹ́ kan èyí tá a mọ̀ sí the Yorùbá World Center WYC ni wọ́n ti sọ pé àwọn yóò bọ Olúbàdàn ti Ìbàdàn ọba Ọlálékan Balógun yọ lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹfà lára ayẹyẹ láti sàmì ọgọ́rùn-ún ọjọ́ lórí àléfà àwọn bàbá rẹ̀ ẹgbẹ́ náà sọ pé àwọn mú ọjọ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n ti forí korí pẹ̀lú àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó ń ti àwọn gómìnà pẹ̀lú ọba àlàyé nínú àtẹ̀jáde ti ẹgbẹ́ náà wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní yóò jẹ́ olùgbàlejò ayẹyẹ náà èyí tí àwọn ọba àlàyé bíi Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéoyè Ògúnwùsì Aláké ti ilẹ̀ Ẹ̀gbá ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ tóun ti àwọn ọba àlàyé yìí tí wọ́n nífọ̀n tí wọ́n sì lè kan tí wọ́n pẹ̀lú pèsè síbi ayẹyẹ náà ibi ìgbàlejò náà ni gbọ̀ngàn ayẹyẹ èyí tó ń bẹ ní fásitì ti ìlú ìbàdàn ẹgbẹ́ WYC náà ni igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ti kéde wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan èyí tí wọ́n gbé àṣà ìṣe tòun ti ìwà alẹ́ yóò bá jáde ìyẹn lọ́nà tó dára. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú àbújá ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọyẹlé ṣòwò rẹ̀ òun náà ni ó padà jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC ẹjọ́ náà ni wọ́n tún gbé yẹ̀wò láti ọdún 2019 ìyẹn tó ti wà nílé ẹjọ́ tẹ́lẹ̀ rí tí wọ́n sì ti dájọ́ náà láti ọdún náà èyí tí wọ́n ti yọ Ṣòwòrẹ́ bí ẹni yọ Jìgá gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ náà ẹjọ́ náà èyí tó wáyé lọ́dún 2019 níbi tí adájọ́ Iyanteku ti ní kí Ṣòwòrẹ́ ó kọ́ lọ́ọ́ rọ́kúnlé náà kó tó di pé wọ́n lu òdùngbòǹgbò lórí ṣùgbọ́n ẹjọ́ kòtẹ́milọ́rùn èyí tí wọ́n ṣèdájọ́ rẹ̀ lọ́jọ́ ọjọ́bọ̀ Thursday ni wọ́n ti wọ́gi lé ìdájọ́ ọdún 2019 náà ìyẹn láti gbọ́kọ̀ padà lọ́wọ́ ẹni tó jẹ́ Leonard Nzenwa bákan náà ni ilé-ẹjọ́ tó pàṣẹ pé kí wọ́n fún Ṣòwòrẹ́ ní owó ìtanràn tó igba lọ́nà ẹgbẹ̀rún náírà. olú iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ilé wa tá a mọ̀ sí Defence Headquarter DHQ ti sọ pé àwọn ọmọ ogun àṣàyàn kan tá a mọ̀ sí adinkai ní ìpínlẹ̀ borno ti rọ́wọ́ tó ará òkè ọya kan èyí tó jẹ́ alamí fún àwọn agbésùmọ̀mí ní ìlú sokoto tí wọ́n sì ti gba àwọn ohun ìjà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú wọ́n sọ èyí di mímọ̀ lọ́jọ́ ọjọ́bọ̀ thursday nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ èyí tí olùdarí fún ẹ̀ṣọ́ aláàbò ẹ̀ka ti ìròyìn major general bernard onyewuko ṣe ó tẹ̀síwájú pé àwọn ọmọ ogun náà gbà kalẹ̀ àwọn àwọn ọmọ ogun náà gbà kalẹ̀ àwọn ẹbí tó tó ọgọ́rùn-ún yẹn lọ́wọ́ àwọn agbésùmọ̀mí náà láàrin ọ̀sẹ̀ mẹ́ta òǹyẹ òkò ó tún tẹ̀síwájú pé àwọn mẹ́tàlélọ́gbọ̀n nínú àwọn ẹbí náà ni wọ́n jẹ́ obìnrin wọ́n sì sọ wípé àwọn mẹ́rìnlá nínú àwọn agbésùmọ̀mí náà ni wọ́n gbẹ̀mí mì tí wọ́n sọ̀rọ̀ wọ́n tó àwọn mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn nígbà tí wọ́n kọlù wọ́n ní ìlú bọ̀nà lọ́jọ́ kọkàndínlógún oṣù karùn-ún tóun ti ọjọ́ kejì oṣù kẹfà ọdún tá a wà yìí. ìròyìn láwọn onísùnlẹ̀sìn tẹ́tí sí láti ikọ̀ akàròyìn tó ń ta akọ̀ròyìn campus radar ní báyìí ìròyìn okòwò nílẹ̀ òkèrè tó ń ti eré ìdárayá ẹ̀ máa bá wa kálọ. ìròyìn okòwò látàrí akitiyan láti lè mú ayé rọrùn fún àwọn àgbẹ̀ àti ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu iléeṣẹ́ kan èyí tá a mọ̀ sí Nigeria Incentive Based Risk Sharing System for Agricultural Lending NISAL ló ti sọ pé kò dín ní àwọn àgbẹ̀ èyí tó tó ẹgbẹ̀rún mẹ́rin ó lé lẹ́gbẹ̀ta ní ìpínlẹ̀ Nasarawa ni wọ́n ti jẹ àǹfààní yíyọ owó láti ilé iṣẹ́ náà ìyẹn láti ọdún 2017 èyí tí wọ́n ti dá ilé iṣẹ́ náà sílẹ̀ àjọ nisal èyí tó wà lábẹ́ báńkì àpapọ̀ ilé wa CBN ni wọ́n dá sílẹ̀ láti lè dá gẹ́gẹ́ bí afárá ìyẹn láàrin ìpèsè oúnjẹ nílẹ̀ wa àti ètò ìṣúná kí nǹkan balẹ̀ mọ́ yan sí lórílẹ̀ Nàìjíríà nígbà tí ó ń sọ̀rọ̀ ní ìlú láfíà lọ́jọ́ ọjọ́bọ̀ thursday yẹn níbi ìpàdépọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ ti ilé iṣẹ́ náà ẹni tó jẹ́ olórí fún àmójútó iṣẹ́ àkànṣe àti ìjábọ̀ ní oldini tó ti sọ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà ni wọ́n ti fi síta yẹn fún yíya ó ti wá rọ àwọn àgbẹ̀ èyí tí wọ́n ní ìpèníjà owó láti tọ ilé náà wá ìyẹn kí wọ́n bá lè wá yanjú sí ọ̀rọ̀ wọn. ìròyìn ilẹ̀ òkèèrè olùgbaniwọlé fún àjọ teachers registration council of nigeria trcn ọ̀jọ̀gbọ́n josiah ajiboye ni wọ́n ti dìbò gbé wọlé gẹ́gẹ́ bí ààrẹ fún àjọ africa federation of teaching regulatory authorities aftra wọ́n dìbò gbé wọlé lẹ́yìn ìpàgọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án tó ń ti àpérò ẹlẹ́ẹ̀kọkànlá ti àjọ aftra tó wáyé ní ìlú accra tí ń ṣe olúlu orílẹ̀-èdè ghana àjíbóyè ló gba ipò lọ́wọ́ ọ̀gbẹ́ni mabuto sẹlẹ̀ yìí tí ó ti wà lórí àlééfà fún ọdún márùn-ún àjọ náà ni wọn yóò máa ṣàmójútó bí nǹkan ti ń lọ ní ẹ̀ka ẹ̀kọ́ yẹn ní tùbútùrú orílẹ̀-èdè adúláwọ̀ ìyẹn tí ń ṣe márùnléláàádọ́ta. lẹ́ka eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ ìyẹn nílẹ̀ wa ta mọ̀ sí D Tigers ti bẹnu àtẹ́lu fífòfinde eré bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ nílẹ̀ wa látọwọ́ ìjọba àpapọ̀ àjọ FIBA lọ́jọ́ ọjọ́bọ̀ thursday ni wọ́n ti kéde pé ikọ̀ agbábọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ olóbìnrin ilẹ̀ wa tá a mọ̀ sí the tigress kò ní báwọn kópa ìyẹn níbi ife ẹ̀yẹ àgbáyé látàrí bí ìjọba àpapọ̀ ti kéde pé ẹ̀ka eré ìdárayá náà ò ní kópa níbi ìdíje kankan ìyẹn lágbàáyé ikọ̀ the tigress ni wọ́n perégedé fún ìdíje náà èyí tí ò wáyé ní ìlú sydney ti ń ṣeréde australia nínú oṣù kẹsàn ọdún 2022 ikọ̀ the tigers ni wọ́n bọ́ sí orí ẹ̀rọ ìlú ìyẹn ti abẹ́yẹfò wọn láti bẹnu àtẹ́lù ìpinnu ìjọba àpapọ̀ náà tí wọ́n sì sọ wípé wọn ò fún ikọ̀ lóbìnrin náà ní àǹfààní láti ṣojú bí ti tó wọ́n sì fi hàn bó ti tó ní àgbáyé láàrin àwọn akẹgbẹ́ wọn wọ́n tún wá tẹ̀síwájú pé ikọ̀ agbábọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ lọ́kùnrin tòun tóbìnrin nílẹ̀ wa gbogbo àṣeyọrí èyí tí wọ́n ṣe ó wá látara ìfaradà ìgbìyànjú ìyẹn ti àwọn agbábọ́ọ̀lù náà tòun ti akọ́nimọ̀ọ́gbà wọn tí kò ní nǹkan kan nínú nínú iṣẹ́ tí ìjọba àpapọ̀ ṣe. ẹ̀yin ará ọ̀rọ̀ ààbò ti di ojúṣe tèmi tẹ̀yin nítorí náà ẹ jẹ́ ká joyè ojú báyìí mùlálá kan fi ń ṣọ́rí ọ̀pọ̀ púpọ̀ lọ́wọ́ àwọn ikọ̀ akọ̀ròyìn jọ ti ikọ̀ akọ̀ròyìn tó ń takọ̀ròyìn campus radar Usman Akorede Adelu ohun lórúkọ tèmi ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ n tún àwọn kókó ròyìn èyí tí mo ti kà sí létí mo kà sí létí pé Buhari ti pàǹtẹ̀tẹ̀ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olùdókòwò orílẹ̀-èdè Spain bákan náà ni mo tún kà fún yín pé ilé-iṣẹ́ ẹ̀ṣọ́ ilé-iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ti DHQ ti fòun lóde pé àwọn ti rọ́wọ́ tó ẹni tó jẹ́ alamí fún àwọn agbésùnmọ̀mí mo tún fi tó yín létí pé àwọn àgbẹ̀ ìpínlẹ̀ Nasarawa èyí tó tó ẹgbẹ̀rún mẹ́rin ó lé lẹ́gbẹ̀ta wọ́n ti jẹ àǹfààní ìyánilówó láti fi lè mú ìdàgbàsókè dé ibà iṣẹ́ ọ̀gbìn bákan náà mo fi tó yín létí pé olùgbaniwọlé fún àjọ TRCN ti wọlé gẹ́gẹ́ bí ààrẹ ti AFTRA lẹ́ka eré ìdárayá a fi tó yín létí pé àwọn agbábọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ lọ́kùnrin nílẹ̀ wa D Tigers ti bẹnu àtẹ́lù bí ìjọba àpapọ̀ ó fòfin de eré bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ nílẹ̀ wa tọkọ̀ bá ròkun rọ̀ṣà ó di dandan ó pàbọ̀ fún ilé èbúté àwọn olùjọba ẹ̀ lọ lórí ìròyìn láwọn olésùn láti ikọ̀ carbon trader ìyẹn lálẹ́ tòní títí jọ́ mi tèmi àti yín tó pàdé lápá àbí oorun ayọ̀ la ó dìgbà.